bó ṣe ń lọ ní pé bó ṣe ń lọ kí ẹ̀yin ènìyàn wa nílé lóko lájò lẹ́yìn òdi olódùmarè ọba ńlá ọba adẹ́dá ṣẹ̀dá kò ní jẹ́ ká rí gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ a ti sọ fún yín pé bó ṣe ń lọ la ṣe ń tẹ̀lé gbogbo bó bá ṣe ń ṣẹlẹ̀ la ṣe máa mú wá fún yín lásìkò yìí a mú ìròyìn kékeré kan wá fún yín nípa àwọn àáfàá tí wọ́n ń fi nǹkan ìṣẹ̀ṣe lu àwọn èèyàn ní jìbìtì gbogbo ẹ̀yin tí ẹ̀ sì ṣe ẹ̀sìn mùsùlùmí àmọ́ tó jẹ́ wípé nǹkan ìṣẹ̀ṣe lẹ sápamọ́ sábẹ́ lẹ fi ń lu àwọn èèyàn jìbìtì àṣírí yín ò níbò àwọn onílẹ̀ àwọn alálẹ̀ wọ́n máa máa tú àṣírí yín ní ọ̀sán lóru lálẹ́ ní gbogbo ìgbà ni àṣírí yín ò níbò ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀wọ́ ẹ bá wa wo fídíò kékeré yìí nítorí wípé tí ẹ bá ṣe ń fi nǹkan ìṣẹ̀ṣe gbá àwọn ènìyàn tẹ́ ẹ̀ ń parọ́ nídìí nǹkan ìṣẹ̀ṣe tí ẹ̀ mọ nǹkan ìṣẹ̀ṣe lò ṣùgbọ́n tí ẹ̀ ń lò ní ọ̀nà tí ó tọ́ àwọn alálẹ̀ ò bo àṣírí yín. ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti bá wa pín fídíò yìí olódùmarè ọba òkè á máa wà pẹ̀lú yín o. He claimed to be an alpha, an Islamic cleric. But I wonder what all this thing is doing with an Islamic cleric, if actually he's an alpha. And he pretended to have a spiritual solution to, to the problem of his fitting. He succeeded in duping one of the victims with sum of four million plus. If actually you are an alpha, as you claim, what are you doing with masquerade head? and all these, all these, uh, all these, all these uh, magic pots and some other and some other things. Those are the things he's using in defrauding the unsuspecting members of the public. So we should we should be very careful the people who will be uh, approaching for any form of a spiritual solution. Ohun tó gbé mi débi ní ìkọjá yìí, mo lè pè bẹ́ẹ̀. Ara ẹni o trust, ohun tó gbé mi débi nìyẹn o báwo ló ṣe ṣẹlẹ̀ ní ṣókí ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan báwo lọ́lọ́pàá ṣe mọ́ yín. ohun tó ṣẹlẹ̀ ní ṣókí ẹnìkan ló wá sọ́dọ̀ mi ẹjẹ́ sọ ṣókí àgá. ẹ ní ṣókí pápá bá. ó fẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀ mo sì bá ìta àwọn tó fẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀ yẹn fún torí mi kì í ṣiṣẹ́ ti tèmi èmi ò mọ nípa ẹ̀. ẹgbẹ́ wá fìdí ẹgbẹ́ lélẹ̀ onítòun bá bímọ ọmọ òun máa ń kú onítọ̀mọ̀ bá ti pé ọmọ ọ̀sẹ̀ méjì ọmọ náà máa ń kú òun fẹ́ fìdí ẹ pé gbogbo ibi tóun lọ wọ́n ní kóun fìdí ẹgbẹ́ lélẹ̀ ṣùgbọ́n bóun ṣe dé ọ̀dọ̀ mi ẹ̀mí sọ fún un wípé ibi tí òun ti máa rí wòsàn lélẹ́yìí ó sì ní òun òkí máa ń sùn olówó kí máa ń sùn pé wọ́n sọ fún òun wípé ẹgbẹ́ tó ara ẹgbẹ́ tó ń da láàmú yẹn náà ni ò jẹ́ kó òun òun sùn. ohun tó wá ló ohun tó wá bá wà èmi ò mọ̀ nípa ẹni ò ṣe àwọn ọlọ́sùn ló máa ń ṣe ṣùgbọ́n máa ń invite àwọn ọlọ́sùn tó máa ń ṣe wọ́n bá ẹ ṣe. ṣé babaláwo lẹ́yìn ni àbá àfa. àfa lèmi. àfa lẹ́yìn àmọ́ ìmúra yín kò jọ tàáfà ìmúra yín dàbí tàwọn oníṣẹ̀ṣe kódà gbogbo èròjà tó wà níwájú yín tàwọn babaláwo ni kí ló dé tẹ́ ẹ̀ gbé kúránì àti tíra síwájú tó ṣe jẹ́ pé àwọn nǹkan ìṣẹ̀ṣe irú yín dàpọ̀ gan o ẹ pọ̀ bẹ́ẹ̀ yẹn nílẹ̀ káàárọ̀ òjíire tẹ́ wọ́n máa fi nǹkan ìṣẹ̀ṣe kẹ́wọ́ tẹ́ wọ́n máa fi nǹkan ìṣẹ̀ṣe ṣe nǹkan fáwọn èèyàn gbowó lọ́wọ́ wọn ẹ wá bọ́ sórí online ẹ máa ma ṣe àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ bọ̀ ẹ bọ́ yẹn ló ń fún yín lóúnjẹ lórí tébù yín because tẹ́ bá ti tẹ́ bá ti lọ jáléku lẹ́jà àwọn èèyàn á fún yín lówó tẹ́ máa fi ń jẹun ẹ yé bá ṣẹ̀ṣẹ̀ jẹ mọ́ ẹ gbájúmọ́ títí yín tẹ́ bá fẹ́ jó ọ̀ṣàká kẹjọ́ ṣàká tẹ́ bá fẹ́ jó ṣoko ẹjọ́ ṣoko ṣàká ṣoko kò yọ ọmọ ènìyàn ó lárùn ọpọlọ ó lárùn ọpọlọ ẹni bá ń pè hálàhálà tó tún wá ń gbé ìṣẹ̀ṣe lẹ́yìn ó lárùn ọpọlọ. àfàlẹ́ mi. ó yá tẹ̀síwájú wáyé báyìí tàwọn tó máa ṣe àdúgbò. wọ́n dẹ̀ bá a ṣe wọ́n dẹ̀ bá a ṣe lẹ́yìn ìgbà náà ó di pé kó máa wá sọ́dọ̀ mi. wọ́n sọ fẹ́lẹ́ bọ́. wọ́n sọ fẹ́lẹ́ bọ́ ibi kó má sẹ́bọ̀n lọrin. ibi kó má sẹ́bọ̀n lọrin. kí wọ́n sọ fọlọ́sà. kọ́ tún sọ fọlọ́sà gbẹ́gbẹ́ máa sọ̀sán lọ ni. gbẹ́gbẹ́ máa sọ̀sán lọ ni. wọ́n gbọ́n lé ni. wọ́n pọ́n lé ni. ọ oh, lè rí iṣẹ́ náà. ọ oh, lè rí iṣẹ́ náà kò ń ṣe ìlú ẹbọ. yéé ìlú ẹbọ. kò ń ṣe ìlú ẹbọ tẹ́lẹ̀ náà. ṣé o gbọ́ pé ọlọ́fàlì ni gbẹ bọ́ọ̀lù rìn. ṣé ìwọ gbọ́ pé ọlọ́fàlì ni gbẹ bọ́ọ̀lù rìn àbí kí ni tiẹ̀. wá gbé ẹbọ làbá sàlátì fi tẹ ibi tó tẹ̀ ní. àwọn sọ pé àbá nígbà tí a ṣe fídíò kan lọ́jọ́sí ta sọ̀rọ̀ lórí àwọn indigenous of Ìlọrin àti Ìyá a sọ fún wọn wípé ninety five percent àwọn tó ń gbé ní ìlú Ìlọrin they are not real indigenous people pé àwọn àjèjì tí wọ́n ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ sílùú Ìlọrin ni àmọ́ àwọn mùsùlùmí tán jẹ́ àwọn fúlàní ìlọrin tán ti pẹ́ ń bẹ̀ tán ti sọra wọn di real indigenous wọ́n ya bò wá lórí fídíò yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bèbú wọn soríṣiríṣi ọ̀rọ̀ ẹ máa gbọ́ eléyìí tó sọ wípé Alimi ò fi ìṣẹ̀ṣe tẹ̀lẹ̀ dó bẹ́ẹ̀ ni Alimi ò kì í ṣe oníṣẹ̀ṣe Alimi kọ́ ló nílẹ̀ Alimi wá láti ilẹ̀ Fúlàní ni tí òun àtàfọ̀njá tí wọ́n jọ jà tán jọ dìtẹ̀pọ̀ mọ́ Aláàfin Ọ̀yọ́ ilé ìgbà náà mo ti gbàgbé orúkọ bàbá náà ìgbà tó wá di àsìkò òtítọ́ tó títọ́ dé tẹ́rẹ́ ni sọ fún yín ẹ wá yabò wá ẹ bẹ̀rẹ̀ sí ní toró strange lára yín kódà Usman Dan Fodio gan ti rí fíṣàn náà wípé tó bá máa tó bíi after two hundred years wípé àwọn ìran kan máa dìde tán máa gba nǹkan tó ń jẹ́ ogún ìbí wọn pẹ̀lú lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti fi jàgídíjàgan gba nǹkan ní nǹkan lọ́wọ́ àwọn nílé ẹ lè mú ìlú Ìlọrin fáwọn lárúbáwá torí àwọn lárúbáwá ló Emirates ẹ dẹ̀ lè fi Emirates kẹ́ fi ba ìlú Ìlọrin jẹ́ dandan ni kí ilẹ̀ Ìlọrin kó kúò lọ́wọ́ àwọn atòhúnrìnwá àjèjì àsìkò náà la wà yìí ẹgbẹ́ ohun tẹ́lẹ̀ náà sọ ó yẹ bá wa ká lọ ẹ má gbàgbé láti bá wa pín o ẹ bá wa ká lọ. ẹ̀dá ẹ̀gbọ́n fi tẹ́ ibi tó tẹ̀ dó so bọ́bẹ̀ yìí tí bàbá mi àgbà ládàjẹ́ amadu alabibu tí wọ́n sọ yẹ. òwe náà bá wa ṣèkìlì abibu sọ ni. wọ́n tún pa yín lé ni. wọ́n jẹ́ tún pa yín lé ni. wọ́n fẹ́ kan yín lábùkù ni. wọ́n fẹ́ kan yín lábùkù ni. àwa ò gbé gẹ́lẹ́bọ̀ máa ṣe bọ̀. àwa ò gbé gọ́lọ́sùn máa sọ̀sùn. ẹ máa gbé wọ Ìlọrin sóhun làwa ń bá yín sọ. wọ́n bá yín sọ wọ́n bá yín sọ. ẹlẹ́ẹ̀ni gbọ́. ẹlẹ́ẹ̀ni gbọ́. wọ́n bá yín wí. wọ́n bá yín wí. ẹlẹ́ẹ̀ni gbà. ẹlẹ́ẹ̀ni gbà. àwọn ọmọ ẹlẹgbẹ́ bàbá yìí lọ́wọ́. àwọn ọmọ ọgá ẹlẹgbẹ́. wá àfa olóṣùkà àwọn baba ńlá kú bàbá wa ò kì í ṣẹgbẹ́ baba ńlá kú bàbá yín ẹ̀yin àjèjì àtọ̀wọ́rìnwá olóṣùkà àpẹ̀jọ tẹ́ ẹ fẹ́ wá fi ọ̀rọ̀ ẹnu tẹ́ ẹ fẹ́ fi dájá ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Ìlọrin àti nílẹ̀ Káàárọ̀ Òjíire ẹ ìṣẹ̀ṣe ti dé wá bá yín kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí kò síbi tẹ́ ẹ fẹ́ gbé wọ̀ tí ò bá tẹ́ yín lọ́rùn àwọn òṣùkà ńlá ńlá tẹ́ máa rù yẹn kó gbogbo ẹ̀ lọ sí ilẹ̀ lárúbáwá àwọn tó ràn yín wá wá dominate ilẹ̀ wa ẹ padà lọ́bẹ̀ àwọn tó ràn yín iṣẹ́ lọ́bẹ̀ kẹ́ ló máa là lé wọn lọ́wọ́ ẹ lọ pàṣẹ fún wọn kò kí ń ṣe lẹ káàárọ̀ òjìrè lẹ máa ti wá máa pàṣẹ fáwa baba ńlá kú bàbá wa ò kì í ṣẹgbẹ́ baba ńlá kú bàbá yín nítorí wípé wọ́n bá baba ńlá kú bàbá wa lórí ilẹ̀ yẹn ni kẹ́ tó wá jí gbà bàbá mi wo gbogbo àwọn tí wọ́n ń dá gbogbo gbogbo yẹn lẹ̀. tó bá dẹ̀ gbogbo àwọn tí wọ́n ń dá gbogbo ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ fẹ́ sọdún àwọn fẹ́ sọdún fún àwọn fẹ́ sọdún ọ̀ṣun lọ yìí. àwọn fẹ́ sọdún ọdún ọ̀ṣun àti Ifá Ìlọrin. ìdílé wọn ìdílé wọn ìdílé àfà ni o. ìdílé àfà ni o tó bá wò. irọ́ ló pa àfà Olóṣùká kò sí ìdílé àfà kankan nílọrin láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìṣẹ̀ṣe ni àwọn ọlọ́ṣun onífá ló wà ń bẹ̀ àwọn náà tẹ̀bẹ̀dó ìgbà tí àwọn lárúbáwá dé àwọn Emirates àwọn akọ́nilẹ́rú ni wọ́n wá ẹ̀ṣẹ̀ wá pín àáfàá sí ìdílé ẹnì kọ̀ọ̀kan wa tí gbogbo wa fi di aláàfáà oníkristẹni bọ̀ má máa sọ pé ìdílé àáfàá kan ni ẹ̀yin lè máa sọ pé ẹ wá fi àáfàá àwọn ẹ̀sìn àjèjì ẹ wá fi ba ìṣẹ̀ṣe jẹ́ àdẹ̀ni kóníkálukú má ṣe títí ẹ̀ àmọ́ ẹ yé fẹnu bàṣẹ ṣe jẹ́ yàmàyàmà mọ́ bẹ́ẹ̀ bá ṣe ń sọ àwa gan a máa gbé wá fún yín ni nítorí pé bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àwọn ọlọ́run tẹ́ ẹ gbójúlé àwọn òrìṣà tẹ́ ń sìn bẹ́ẹ̀ náà ni àwa náà ṣe nífẹ̀ẹ́ àwọn baba ńlá kú baba tàwa náà. làbí máa ń ṣàdúrà pé kọ́lọ́ máa dẹ́ṣẹ́ àwọn bàbá wa nù. làbí máa ń ṣàdúrà pé kọ́lọ́ máa dẹ́ṣẹ́ àwọn bàbá wa nù. ọlọ́run ni o. ọlọ́run ni o. wo wá ń bí olóṣù karùn-ún iṣẹ́ bàbá ẹ̀ wo lọ́lọ́run dànù ó lọ bèrè tó álímì alimi ṣoògùn jù ó ṣoògùn kú dànù alimi tó jẹ́ pé tó bá fẹ́ bọ̀yàn lọ́wọ́ ó máa ń yọ apá ẹni tó bá bọ̀ lọ́wọ́ ayọlẹ lọ́wọ́ lọ máa ń pè ní alimi yọpáyọpá àbóhùn kọlẹ wa ń pọ́nlé lọ bèrè tán àfọ̀njá ńìlọrin ṣebí ààrẹ ọ̀nà kákà òfò làfọ̀njá ṣán sọ fún ẹ wípé wọ́n máa ń jẹ ààrẹ ọ̀nà kákà òfò ní lárúbáwá ni. Laru, ó dàbí pé òṣùká tó gbé sọ́pọlọ kò jẹ́ kó níròyìn ó jẹ́ lọ ṣì dànù kátẹ́gùn rere fẹ́ sí ọpọlọ ẹ̀ kí o lè ronú dáadáa torí pé tóru bá ti pọ̀ jù lọ́pọlọ èèyàn ó máa ń jẹ́ kéèyàn máa mì sí ànígbà mi o bàbá ńlá kú bàbá ìwò lọ́dà ṣẹ́ ìdànù ṣèbí àwọn iṣẹ́ tẹ́ sọ pé wọ́n dànù yẹn ṣèbóhun lẹ wá ń sásá bẹ́ẹ̀ lẹ fi ń ṣẹbọ lẹ fi ń ṣe gbogbo ẹ̀yẹn lẹ́bọ ẹ máa máa pe àwọn oníṣẹ̀ṣe lẹ́bọ jẹ́ ẹran ẹlẹ́tí ṣé o mọ̀ wípé wọ́n sọ nínú Kùránì wọ́n ní abrahamu yẹn ibrahim yín wọ́n ní pé ó fi ọmọ ẹ̀rú bọ lọ́jọ́ iléyá ó fẹ́ fi ọmọ ẹ̀rú bọ lọ́jọ́ iléyá òun ni allah wá sọ fún pé kó lọ mú àgbò ṣebí ẹbọ yẹn náà lẹ́yìn rú ẹ máa ma pe àwọn kan lẹ́lẹ́bọ ṣebí the same ẹbọ àbí ẹ ń rúbọ kan ni àbí ẹ ti ṣéǹjì ọ̀rọ̀ nínú kúránì ni ẹbọ ní gbogbo wájọ rú ẹyẹ máa máa pín pọ́n àwọn Emirates ẹ̀sìn àwọn Emirates àwọn lárúbáwá kẹ́ ẹ máa máa máa pọ́n lé torí gbogbo ẹ̀ náà ẹ bọ́ ni gbogbo mẹ́kà tẹ́ ń lọ tẹ́ lọ ń kìsì òkúta ẹ bọ́ ni gbogbo ẹ̀ iṣẹ́ bàbá ẹ̀ wò lọ́lọ́run dání òpònú àrìndìn. àwa ò gbé gẹ́lẹ́ bọ́ máa ṣe wọ́ àwa ò gbé gẹ́lẹ́ bọ́ máa ṣe wọ́ ẹ má gbé wọ Ìlọrin ṣòwò làwọn àwa ò gbé gẹ́lẹ́ bọ́ máa ṣe wọ́ àwọn òpè fọlọ́sùn máa sọ fún ẹ má gbèdè lọ́rin ṣòun làwọn ń wí. gbogbo gbogbo nǹkan gbogbo emirate gbogbo emirate láyé. ẹ má gbé wọ. ẹ má gbé wọ. kùránì là ń jẹ. kùránì là ń jẹ o. kùránì là ń jẹ o. kùránì là ń jẹ o. ẹ̀yin èèyàn wa ẹjẹ ń jẹ ayín tán ǹjẹ́ mọ̀ wípé àwọn ará bíi àwọn fúlàní pẹ̀lú àwọn Larubawa wọ́n jọ pàdé àpòpọ̀ ni láti fẹ́ gbé ilẹ̀ lọ́rin láti máa control ilẹ̀ lọ́rin London control àwọn Fúlàní nǹkan tó fẹ́ ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá káàkiri nìyẹn wọ́n fẹ́ sọ di Emirates àwọn Emirates yẹn àwọn wo ló ń jẹ́ Emirates àwọn lárúbáwá ni gbogbo nǹkan tó papọ̀ mọ́ lárúbáwá ló ń jẹ́ Emirates ẹ lọ wò ẹ lọ Google ẹ lọ béèrè dáadáa àwọn ọdẹ lọ wà ní abẹ́ àwọn Fúlàní pẹ̀lú àwọn ìran tibí tí wọ́n jọ ń kó wa papọ̀ sínú ẹrú ẹjẹ já nǹkan ogún ìbí ẹni ó yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn. ọmọ yorùbá mọ̀ pé yorùbá o àwa la ní kwara òkè sí fúlàní. ẹ̀mí àlọ́rin ó yàtọ̀ sọ́ba àlọ́rin o ẹ má jẹ́ ká dà pọ̀ ẹ̀mí àlọ́rin olórí àwọn fúlàní nù ọba àlọ́rin ọ̀tọ̀ o tí yorùbá bá fẹ́ jọba nílọrin àwọn òní pèlè ẹ̀míà ọba of lọrin àbó nílọrin of lọrin ní títí wa tá a bá fẹ́ jọba yorùbá but ẹ̀míà of lọrin language àwọn fúlàní ni so yorùbá yìí sì lo ẹ̀míà emir la ní fáwọn olórí àwọn fúlàní tọjọba wọn torí pé emir lọrin ò lè pè mí kí n dọdọ rẹ tó fáwọn fúlàní ẹgbẹ́ rẹ tó bá jẹ lè mọ sí emir lè bí kò lè invite mi pé kí n wá kí lọ́kàn mi pẹ̀lú emir. ọba yorùbá ni àìtí ní sòtẹ emir fúlàní ló wà nílọrin ìdí mọ̀ mo fi ń ṣàlàyé pé fi kílẹ̀ rẹ̀ pé emir fúlàní ò lè pè mí gẹ́gẹ́ bí chief mọ̀mọ́ yorùbá kì í dá lórùn torí pé emir olórí àwọn fúlàní ló jẹ́ kì í ṣe emir yorùbá kì í sọ ọba yorùbá so ọba yorùbá lèmi àti ẹlẹjọ́ ọmọ ìyá so mi ò mọ emir fúlàní torí ìrántí mi ewéluwélu ara gbèsè náà la fi lọ sí kóòtù ní nineteen ninety seven kóòtù tá a lọ ní nineteen ninety seven ni pé kọ́ yọ wá kò lé abẹ́ emirati kóòtù sì dájọ́ pé mòrò local government wọn ò sí lábẹ́ emirati so ó kù lọ́wọ́ gómìnà so ọ̀dì state wọ́n implement court judgement yẹn tó wọ́n bá ti implement ẹ̀ tó dùdú àdìpọ́pì bá dé a máa tún tò. ẹ gbọ́ nǹkan tí bàbá wa ṣífì máa mú lọ́rin sọ ni wọ́n ní wọ́n ti lọ kóòtù lórí ọ̀rọ̀ wípé kí wọ́n fi Yorùbá jọba nílọrin ṣùgbọ́n wọn ò ní lè sọ sí i àwọn gómìnà ò ní lè sọ sí i. a ti sọ fún yín time without number wípé Nigeria is a scam àwọn irọ́ àjèjì àwọn ló ń control gbogbo àtàwọn ọba àti gómìnà àti ìjòyè nítorí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé òfin tó bá ti là lélẹ̀ lábẹ́ máa ń gé ìlú tí ò sófin ìlú tí ò sí lọ ibẹ̀ lẹ́ni ká dúró sí kí wọ́n ṣòfin nílùú kó má múlẹ̀ káwọn tó tọ àwọn kóòtù tí wọ́n náà wọ́n kọ́ sí ìlú kí wọ́n dájọ́ káwọn àwọn tó ń dájọ́ fún kọ́ má tẹ̀lé ẹjọ́ tó ń dá ṣé irú kọ́ńtírì yẹn làwọn máa fi àwọn generation ti wá sí kí wọ́n máa dàgbà sí never never ilẹ̀ káàró jire dandan ni kó wá sí ìmúṣẹ. níparí kò sí bí ẹ ṣe lè ṣe ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe la kọ́kọ́ fi dé ilẹ̀ káàró jire. òun náà dẹ̀ ni ó máa padà ka gbogbo nǹkan ńlẹ̀ láìpẹ́ láì jìnnà ìṣẹ̀ṣe ní àgbà